lójijì ní ìjàmbá mọ́tò ṣẹlẹ̀ o lẹ́kan ọ̀làdàpọ̀ ọ̀làtúnjì ni ọkùnrin òṣèré tíátà yìí ọjọ́ mẹ́ta gbáko ló fi lọ pátápátá ilẹ̀ ibòmíì gan ló já sí o kò gbọ́ ti ara ayé mọ́ bẹ́ẹ̀ ni àwọn tòde ọ̀run pápá kò ṣílẹ̀kùn fún àbẹ́nibi tí ẹni tí ó wà nílẹ̀ẹ́lẹ̀ kò ti lè ṣohunkóhun ṣùgbọ́n tí ẹ̀mí ẹ̀ ń rìn káàkiri bí wọ́n ti ṣe ń rí ní location yẹn oko eré wọn bẹ́ẹ̀ ni wọ́n rí ní ìgbárò ohun ìgboro tí ó kùtù ara wà lọ́sibítù tí ẹ̀mí gbajúgbajà òṣèré tíátà yìí sì ń rìn káàkiri ẹ gbọ́ lọ́jọ́ tí wàhálà dé tí ọsibítù fẹ́ gbowó ní ńlá tí wọ́n ń béèrè ẹ̀jẹ̀ tí wọ́n láwọn fẹ́ fún un lómi pẹ̀lú abẹ́rẹ́ gidi kí ó lè jẹ́ èèyàn padà ó mà ní Ọdúnládé Adékọ́lá ṣe kinní kan Mr Latin àti àwọn òṣèré tíátà lápapọ̀ ńkọ́ kí ni wọ́n ṣe gan-an báwo lọ̀rọ̀ ṣe jẹ́ o tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá tó ti rìn débi tí wọ́n ti ń fi odó ìgbúlẹ̀ jẹun àti pàdé gbajúgbajà òṣèré tíátà tí ọlọ́run alààyè dá padà lẹ́yìn tí orí ti fọ́ tí èjìká ti yẹ̀ ṣùgbọ́n tó tún di ẹni tí ó lálàáfíà padà ọ̀rọ̀ rèé o láti ẹnu Ọlálékan Ọládàpọ̀ Ọlátúnjí. epo ogun ọjàlá. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọrẹ ọ̀fẹ́ láti máa ń bèèrè. orúkọ yín mi Ọlálékan Ọládàpọ̀ ọmọ gbajúgbajà òyìnbó yàtọ̀ gbogbo ayé mọ̀ dáadáa <laughs> ní last year lòkìkí kàn lórí ìjàmbá mọ́tò tí ó ṣẹlẹ̀ sí báwo ló ṣẹlẹ̀ gan bọ́lẹ̀ tí ń bọ̀. Ah. ìgbìyànjú ẹ̀dá ló máa ń fa sábàbí ire ìgbà míì náà ọlọ́run máa ń fa sábàbí ire nídàkejì torí mo fẹ́ ṣe iṣẹ́ tèmi lọ́wọ́ production àpáta ní June twenty dẹ̀fẹ́ sáré bá mi kọ́kọ́ ṣiṣẹ́ ní Ìkòròdú ní June nineteen déètì ẹ̀yẹn ti wá fọ́ déètì mi so kò má dà pé èèyàn fi àgbà ni ọmọdé jẹ mo jíjọ ẹ̀ ara mi ò travel mo pè é jẹ́ kí n send owó ẹ̀ padà ó bẹ̀rẹ̀ sí pé kí n máa send ẹ̀ ó gbá ọ̀yàn bẹ́ẹ̀ mo ní kò ṣe kó ṣẹ̀bù nítorí pé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi lọ́jọ́ kejì. iṣẹ́ tí gangan akọ́ṣe iṣẹ́ rẹ̀ abẹ́ tí ń ṣe tẹ́lẹ̀. Ah, ah, ah, àjọ kìkì ó ṣàkóso ajẹ́bí nọmba eighteen so mo wá ṣàgídí ṣàgídí mo ti fẹ́ lọ mo wá wò pé ah, nínú mọ́tò mi àwọn kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ lò fún iṣẹ́ tèmi ọkọ̀ wọ́n wà bẹ́ẹ̀ aṣọ ọlọ́pàá wà bẹ́ẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ pọ̀ tó jẹ́ props tó jẹ́ props tí mo lè wá wò pé mo lè ti ń gbọ́ messages lọ́tún lóṣù ìṣọ́ àgbà wọ́n wá pé ó má jẹ́ pé nǹkan tó ń mo wá gbé mọ́tò mi sílẹ̀ mo wá lọ wọ mọ́tò mọ́tò tí mo wà fáìn ju mọ́tò mi lọ mo lọ bú pẹ̀ ní páàkì ní nípa ṣẹ́kẹ́ páàkì so ó dáa ikú bíyàn mẹ́ta mélòó mo sanwó wọn ọ̀yẹ́ ká lọ so àtìrìn bí àṣejọ máa ràn mí ti sọ̀rọ̀ ó dà nǹkan tí mo rí mọ́ ni kò dẹ̀ ṣẹlẹ̀ ní kí n sonú mọ́tò pé kò ṣẹlẹ̀ ní ká tó wá sọ pé kò rògbì lẹ́lẹ̀ so omi sí olùṣẹ́jú márùn-ún nǹkan tí mo rí mọ́ ni bí ọjọ́ kẹta ni fẹ́ sọ jí mo wà lọ sọ fún ṣe wà ó ṣẹlẹ̀ mo ní mo láti mo láti dé náà ti yé gbogbo ẹ̀ wọ́n ètò ẹ̀jẹ̀ tó kù ṣùgbọ́n oore ọ̀fẹ́ ọlọ́run ló pe mi lò àdúpẹ́ orí fọ́ apá kan gbogbo ẹ̀ kán lọ́tún lọ́sì ṣùgbọ́n oore ọ̀fẹ́ ọlọ́run káà ni bọ́ọ̀sì káà ni bọ́ọ̀sì kọ mi wọ irú káà wọ ìsẹ̀yẹ́nà ni ìsẹ̀yẹ́nà ni abẹ́fẹ́ta síbo lẹ̀ ń lọ gan sí kòròdú mo fẹ́ lọ ṣẹ́kọ́ kòròdú ni kódà àti ìdè látàrún nígbà tẹ wá tẹ ẹlẹ́dì sùn lọ nígbà tẹ lajú sọ̀hún báwo lọ́hún ṣe rí. èmi ò rí ọkọ̀ gbogbo ẹ̀ blank mi bí àwọn tí bì í ló jẹ́ kí n dé ni èmi ò rí ọkọ̀ mo sọ fáwọn mi ò rẹ́ létí o. ẹ rí kankan ẹ pàdé ẹni kankan. ṣùgbọ́n tó fọ́nì ìjọjọ́ kejì tí mò ń sọ yẹn náà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni mo dìde lọ sí tó gbé wa lọ Ṣàgámù mo ní mo lọ abẹ́kúta mo dábẹ́kúta mo ṣáà ń sọ pé abẹ́ṣiṣẹ́ abẹ́ṣiṣẹ́ èmi fúnra mi ń jẹ bandage wà everywhere wọ́n ní mo ṣáà sọ pé a máa ṣẹ́ ṣẹ́ ṣẹ́ wọ́n ṣe inú iṣẹ́ ẹ̀ńjọ́ ẹ̀ bí i abi seven six nígbà táwọn òṣèré tó wà ń bẹ̀ Kọ́lá Ajéyẹmí eh, Yomi Fash àwọn èèyàn lọ́la tó wà ń bẹ̀ pé ah ọ̀pọ̀ yóò fẹ́ parẹ́ èmi ò dé mo lọ́kàn kódà mákàtà mi náà ni àkọ́kọ́ ah, iye má pabọ̀ pọ̀ iṣẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ni èmi dẹ̀ kọ́ èmi kàn sọ kedere bàtí máa tají lọ́jọ́ kẹ ọsùn tó gbé mi lọ́wọ́ ni mo tún bá dọ́kẹ́ fà wà lápẹ́ mo lọ lókẹ́sọ̀n kíníkan kíníkan àbúrò ọmọ ya màmá mi ló kọ̀ tàn mí wọlé pé ok yẹn nìkan ló wá wò pé ẹ̀gbọ́n mi ò sọ̀rọ̀ báyìí gbogbo tó bá sọ jẹ́ máa ká máa takú ẹ̀ so mo ní mo lọ rẹ́gbẹ́ ọ̀hún ní ẹ̀ mo ní kankan ní ẹ̀ kàn sinmi díẹ̀ kẹ́ ṣọ́ra lẹ̀wọ̀ wọ́ọ̀dọ̀ fún mi ibẹ̀ mo sùn lọ sí àrọ́jọ́ kejì lóru mo ti bọ̀ àkóso ẹ̀ kọ̀ àwọn ọmọ ní olùdíje ní ìjọba àkínú ṣẹlẹ̀ ẹ ti jí nọ́mà padà. ètò ajé sẹ́sẹ̀ wá díẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀ wákàmù ló dẹ̀ dùn kí ló ṣẹlẹ̀ wá gbé mi dìde wọ́n gbé mi mo rí pé kò sí pé bóyá yìí fún àbí kankan rẹ̀ jókòó padà rẹ̀ dórí kodò pé ah ta ló fẹ́ bọ́yàwó àtọmọ báwo mo fẹ́ ṣàyè mi ṣé màá lè padà sí onígbà mo wo píṣọ mi ṣé mi rè bọ̀ àwa dúpẹ́ fún rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run. sọ ti dáhùn ìtàn rán yìí. wọn ràn eléyìí eléyìí bí ìgbà tí wọ́n jẹ́ kó wù padà ni sọ́jú bíi mẹ́ta ló gba àǹtí ẹ̀ lòún gbà tí bá fi píṣọ̀ ẹ̀hàn yẹn ẹ̀dínkàn tí mo sọ bàbá yìí tọ́tù máa fi píṣọ̀ ẹ̀hàn yẹn máa máa wo skọ́ ọlọ́kan ni so ẹ bá wo ibi ó ya dẹ́yìn ni wọ́n sọ́jú ẹ̀ wọ́n lẹ́bù orí yẹn ni irun ṣe wù kọ́bà ẹ̀ so gbogbo apá ìkan ẹ̀rí. iwájú ilẹ̀ jókòó sí àbẹ́yìn. àárín so kan so bọ̀ wọ́n lè wọ́n tá a bá ti sìn ká máa fi sílẹ̀ torí mi ò mọ̀ kí n máa padà dẹ́yìn tí mo máa padà padà sí industry so bá tí mo kúrò lọ sùtù lẹ́yìn oṣù mẹ́ta mo padà yaṣẹ́ ẹ̀rọ mo yà mo yà mo lẹ̀ sí yaṣẹ́ mẹ́ta mi lẹ́yìn yẹn. báyìí sí ya mẹ́ta mi. ìjẹ́ láǹfààní láti mọ ipò tí àwọn èrò tẹ̀jú àánú mọ́tò wà lọ́jọ́ yẹn. àwọn méjì sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ kan wà tí mo mọ́nítọ̀ wọn ní ẹ̀wọ̀n tí ẹ̀ gbà lọ́sítọ̀ so àdúpẹ́ lórí ọ̀fẹ́ ọ̀fún rẹ̀. ọ̀làlẹ̀ kan ṣọ́ọ̀ṣì ò lẹ́ ń lọ. ọlọ́run mo ṣe ẹ báyìí ká church ṣe rí ìyà tí ọba kọ sọ́lọ́run ìyà tí ọlọ́run bá so Jacob gbogbo wà tí Jacob wù ọlọ́run fi ráìdì ẹ̀ tó àwọn ti ní ẹjọ́ tí wọ́n ti kú ṣẹfẹ́ bí ọlọ́run ni so ọ̀sẹ̀ mi bẹ ọlọ́run fún náà ni pé kọ́lọ́ má fi mi pa àwọn èèyàn tó fẹ́ràn mi lẹ́kún kọ́lọ́ má fi mi pa àwọn ọmọ ìyàwó àwọn òbí mi lẹ́kún nítorí wá fọ́nì ju màámi fẹ́ pé seventy ní last year yẹn báwo ni ìbá ṣe jẹ́ èmi dẹ̀ ní first born ìbá ti jẹ́ the worst year for her òun náà lè ti kú báyìí so gbogbo wọn tẹ́mi kàn ń ṣe ni pé orí ọ̀fẹ́ àdúrà mo mọ̀ gbà gbàmí alẹ́ má ti lóko Jésù lóko Jésù àti sùn lọ tí n bá jí mo ṣe máa mọ̀ kébè parí àdúrà yẹn so kò sọ̀rọ̀ àdúrà kò sọ̀rọ̀ chọ́ọ̀chì àánú ọlọ́run ọlọ́run kọ̀ wò pé irọ́ bọ̀bọ̀ yìí irọ́ kò sí ìyá nìkan tẹ́mi rí. ọ̀làlẹ́kọ̀ọ́ tó bí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ni pé ǹjẹ́ àṣẹ́lẹ̀ tiẹ̀ wá pé à nígbà báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ẹ nínú wọn ni àwọn sọ fún yín. ṣe rí àwọn kìíní yẹn sà ní ṣọ́ọ̀ṣì mi lọ wọn sọ trem ń kò sí ẹni tó lè wà lọ́ndà operation wọn tí náà ní tún láyà ò ní kú so kò ṣe àwọn tó máa ń sọ gbangbangba bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ti fẹ́ lọ́wọ́ lọ́wọ́ fún orí ọ̀fẹ́ tó rárá sọ mí láàárọ̀ ọjọ́ yẹn ṣùgbọ́n iṣẹ́ wa iṣẹ́ wa mo wò pé ṣé wọn ní wò pé mo yan bọ̀bọ̀ yẹn jẹ ṣé wọn ní wò pé torí kò tó mi ọmọlúwàbí lè lò. ọmọkùnrin tẹ́fẹ́ lọ bá ṣùtì yẹn kí ni ìbísẹ̀lẹ̀ kí ló ń sọ. gbogbo ah, ayẹ ẹ torí ọjọ́ kejì ni mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ èmi ti dìde lọ sútù ọlọ́mọ àní kójó kù lódìde èmi ti wá ní ìdẹ́mọ̀kọ tí mo ṣe wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀ àná wé bà fún àwọn orí ẹ̀ káwọn ṣiṣẹ́ ní Kòròdú èmi wà lábẹ́kúta so gbogbo wọn wá rí pé mo róòlù wọn rí pé wọn post pé rìtì àpolúbalẹ̀ kan látúnjú wọn lọ ẹ̀rẹ́pẹ̀gbọ́n yẹn padà ṣe wèrè fún ẹ̀rọ ló pa o kò sọ́kàn tó ṣẹlẹ̀ because kò sẹ́ni tó máa rí ẹ̀rọ tó ní wò pé a ah, ṣẹ́fẹ́ tó ló lásán ló ṣe lọ ẹni ẹni ṣe ṣe. èmi kẹ mi ṣiṣẹ́ sẹ́ àní èmi o èmi kọ́ spirit mi ló kàn rìn rìn rìn ní bàmúdọ́ tó mo tẹ̀ wá mọ̀ so aṣáájú pẹ́ lọ́wọ́ lọ́hùn fún oore ọ̀fẹ́ náà padà wá o ó ṣe ọmọlúwàbí ó ṣe ọmọlúwàbí ṣùgbọ́n lọ́sítù torí ibi tó kán àwọn dókítà yẹn sọ pé à nǹkan tó gbá lè o pé tí ibẹ̀ nǹkan ẹ̀jọ̀ bá gbẹ́nu mi ló gbá nǹkan so àwọn èèyàn mìta bá sọ̀rọ̀ sí pé à ṣẹ́ẹ̀kan ló sì kiri ṣẹ́ẹ̀ tó látẹ̀tì rè torí pé bí mo ń sọ̀rọ̀ ẹ mo ń sọ̀rọ̀ láti dé tírì tí mo ti tají so àwọn èèyàn wò pé so mi ìjẹ́kọ́ mọ̀ mi ìjẹ́kọ́ post gbogbo ṣe wọ́n rí nígbà tí mo ṣe thanksgiving tí mo wá post àwọn èèyàn rí mọ́ àwọn èèyàn ké wọ́n dẹ̀ ń ké ṣùgbọ́n tí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ jù nígbà tí mo wà lọ́sùn tí mo jí tí mo dorí kodò pé áà ah, ó ti tọ́ báyìí báwo mi fẹ́ ṣayé mi báwo lọ́mọ ṣe fẹ́ jọ báwo ìyá mi fẹ́ jọ báwo lèmi fúnra mi ṣe fẹ́ padà sí indọ́sítì kíní kan sọ fún mi Ọlọ́run tó wí o wípé ọ̀dẹ̀ ni ẹ́ ṣé wọ́n lò tọ́jú ara ẹ láti gbà yẹn àti hmm. gbà yẹn kọ̀mí dẹ̀ balẹ̀ apá ẹ̀ lásán five hundred thousand ló gba eléyìí nìkan so ọjọ́ kejì tán ní ọjọ́ kejì tán pé ah sàlátì three fifty pẹ̀lú pé wọ́n tó máa ṣá tó five hundred mo ní òkè no problem bẹ́ẹ̀ pé mo lówó mi kan owó àkáǹtì mi wọ́n two eighty mo pé kí lọ ṣe ibẹ̀ lẹ́nu kọ́ṣà ní dábìlà mi lè gbọ́wọ́ ìsókè mọ́ méjì so ọmọ mi kan ló máa ń gbé fóònù sí mi létí ìyẹn wá ní à ẹnìkan tí ń dá ìlànà ta ni ìyẹn lẹ́nu owó ta ni kí ló jẹ́lẹ̀ wọ́n lọ láti ẹ̀ bẹ́ẹ̀ ni báyìí báyìí báyìí báyìí five hundred thousand yẹn sẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ hmm. takọ́ fi ṣe gbogbo ó ta ní. òṣèré tíátà báwọn olólùfẹ́ yín. lára àwọn ọ̀rẹ́ mi ni tí èmi ò tiẹ̀ rántí mọ́ so uh, five million plus ta ná wọn á nira mi ò sí mẹ. Hmm. nípa ọ̀la ẹgbẹ́ yín kó. wọ́n ṣe nǹkan tó dáa nígbà tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn gangan gọ́vnà pínlẹ̀ Ògùn ní tampan Owólabí Àjàsà wá president tampan eh, Mr. Latin wọ́n wá wọ́n dẹ̀ ṣe Ọdúnládé Adékọ́lá ń kọ́ ìyẹn eh, Ọdúnládé Adékọ́lá ọ wá bíi ọ̀gá lẹ́nu iṣẹ́ wọ́n wá bí ọ̀rẹ́ wọ́n wá bí igbe kí ló ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn every rehearsal wọn ló ń gbàdúrà fún wọn kò dẹ̀ sí tí má máa wà káàtì mi báyìí má máa wo wáyà kí ló ṣẹlẹ̀. ọdún adé adékọlá. ẹ olú ọ̀ni mo sọ kí ló ṣẹlẹ̀ bàbá kí ló ṣẹlẹ̀ yóò tásìkì náà kí ló ṣẹlẹ̀ ọ̀ṣẹ̀ ríbi. ṣẹ́gun ògún pè ń kọ́ ṣẹ́gun ògún pè fẹ́mi adébáyọ̀. àwọn obìnrin ń kọ́ àwọn obìnrin ní. ó rọ̀ mọ́ dárúkọ yẹn lọ gbogbo àwọn tí bá lè rántí ẹ má bínú torí tí bá ní kí n máa dárúkọ mo lè omit mm-hmm. kó lè má dàgbé pẹ̀lú wọn mo ṣe ń bọ̀ bọ́ yìí ṣe ti gẹ́ẹ̀tì kí ni bọ̀ ṣe yọlá adébáyọ̀ yọlá wọn pọ̀ gan gbogbo wọn kọ́lá ajé yẹbi tó yà yìí má kú gbogbo wọn tó ń gbọ́ ló ń pè lọ́dẹ̀ san mi ò béèrè owó lọ́wọ́ o mi ìgbà ìrọ̀rọ̀ ẹ̀ ṣàṣẹ́ ìdàkántì ẹ̀ ṣàṣẹ́ ìdàkántì tí ọlọ́run fi ṣe oore ọ̀fẹ́ yẹn débi wípé mi ò lálàṣì fún ọdún eh, fún oṣù mẹ́ta tí mo lò lọ hospital mi ìdúró dúró pé ah kí ni mo fẹ́ jẹ kí ni ọmọ fẹ́ jẹ kí ni àwọn fẹ́ jẹ ó dàbí pé mò ń ṣiṣẹ́ yẹn dọ́bùdọ́bù pàpà torí mo gbà nínú ìgbà yẹn náà mo pé ṣé ẹ̀gbọ́n ti fi kan ra mọ́tò mi náà mo tà mo dẹ̀ ra mí nínú ẹ̀ náà ní orí bẹ́ẹ̀lì mi ti ṣiṣẹ́ rárá o ṣe mo lè sanwó sukú àwọn ọmọ. ọ̀làlẹ́ kan <laughs> ìwà lélẹ́yìn ni abẹ́rẹ́ àánú gbà. àánú ni. àánú ni ṣe rí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ọlọ́run sọ pé òun ṣàánú fún ẹni tó ń ta ẹ̀tọ́ ti bá lórí wíṣà ọpẹ́ náà máa dúró tọ́wọ́ ẹ̀ bá ti gé ọpẹ́ náà máa dúró tó sábà ti gé ọ̀pẹ ni o gba tí mo jí wọ́n sì sí bíi torí mo dúdú ni ẹ lè má rí mọ́ ẹjọ́ tó wá jẹ́ yanjú mi lówó lọ ọ̀pẹ náà máa máa dùn so àánú ni kò sí kankan àánú ni kò sí kankan. mọ́ mi ẹ ló kúrò yàtọ̀ pé sọ́ńtì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàtà gbọ́ tó gbọ́. ẹ fẹ́ payà oníyà ni o ẹ tó wà ní abẹ́sẹ̀ kínní kan onílẹ́fù kan èmi fúnra mi máa ń pè ọ́ máa yẹ fídíò èmi rè ẹ má wà èmi rè èmi rè torí a ti gba hall àti ṣe preparation birthday wọn kó tó ṣẹlẹ̀ so àárọ̀ kùtù wọn ẹ má wà èmi rè àdẹ́jọ sọ̀rọ̀ má ṣàdúrà ṣàdúrà ṣàdúrà inú mi dẹ́ dùn pé bàbá ṣe birthday yẹn gan ó ti dìde owó ọṣọ wà ń bẹ̀ wọn dẹ́ dùn àdẹ́ dùpẹ́ lọ́wọ́. ìpele wa nínú ọmọ wọn lára èmi làkọ́ bí. àwọn kan so a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn lọ́tì ẹ̀ wọ́n kọ́ dá five hundred thousand. láwọn tó jẹ́. àwọn àbúrò mi gangan ọmọ ìyá ọmọ bàbá torí ìyàwó kan náà bàbá mi fẹ́ wọ́n kọ́ dá five hundred thousand. so èmi àti ìtó tẹ̀lé mi kankan la wà ní abẹ́rẹ́ la wà ní nàìjíríà àwọn tó kù wọn sí nàìjíríà wọ́n kọ́ dá five hundred thousand. tí wọ́n dẹ̀ ń pè lẹ́sẹ̀ kẹ́ wọ́n dẹ̀ ń pè lọ pè lọ kí ló ṣẹlẹ̀ èló lówó ọsùtù èló ni ó yá kí ló tún kù èló ni sọ́jú yẹn èló lélẹ̀ èló lélẹ̀ tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo pé. bàbá kálẹ̀ bá wà láyé gbẹ̀yìn tẹ́kẹ́ mọ́tò ilẹ̀ bá gbé sọ́nà ṣó lè ṣẹlẹ̀ báyìí. àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹ sọ nǹkan lẹ́ẹ̀kan tí mo like pé ẹ ní prophecy prophecy àwọn táwa ń gbọ́ torí ẹ̀ mú máa pé ọ̀kan lọ́lọ́run o torí nǹkan tí pásítọ̀ sọ làfà sọ lóníṣẹ̀ṣe sọ bọ́yẹ sọ́kàn yàtọ̀ ni. Hmm. wọ́n rí ní ẹgbàgbọ́ síkìtọ̀ lẹ́ẹ̀kan tó bá yẹ pé mọ́tò èlò gbé ni gbàgbé ẹ̀ hmm. ó gbọ́dọ̀ kọ́ mú ìtàn mi ìfọwọ́kàn ara wọn bẹ́ẹ̀ ọmọ ìta ló ti ti bẹ́ẹ̀ àwọn ní ṣé torí ṣé owó ọ̀sùtù wọn ní kò ṣòwò ọ̀sùtù ọkọ̀ wò mí fi yìí náà mo rẹ̀ ẹ̀ ta ìmí tí mo bẹ́ rà làwọn kan bí ẹ̀gbọ́n ẹ má ra rú yẹn irú báyìí ní kẹ́ rà wọ́n dẹ̀ gbé wá fún mi orí sick bed mo ti rà so tó yẹ pé kò sí mọ̀ mọ̀ ṣe ní ìjà dúpẹ́ lọ́wọ́ fẹ́ tó bá mọ̀ mí tó ní nọ́mbà mi tó bá wo whatsapp nọ́mbà mi àmọ́ ìgbé tí wọ́n tẹ́ mi ṣe jù kí n máa yan ọlọ́run ọlọ́run ọba nìkan ni torí pé bí ìgbà tí ọlọ́run fẹ́ fi ìyànṣẹ́ sí mi tí bá ti ní spinal cord àbọ̀ bá ti gé ilé ṣiṣẹ́ mi mọ́ ìgbà mi ni mo snapper fúnra mi ìgbà ni because ṣé máa ma wà ọmọ mi kọ́ máa lọ sùkúrù mo dẹ̀ ti tọ́ wọn bàjẹ́ mo tọ́ wọn mo tọ́ wọn so kí ni ká máa sọ náà. bàbá ìyàwó yín kọ́ ń gbà yẹn condition wo ló wà. ó ti kú wà á dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ó ti kú nú ẹ̀mí lára ṣùgbọ́n a dúpẹ́ bọ́ọ̀sì náà mo lè sọ pé lára àwọn tí máa ń tí máa ń gbọ́ràn sí lẹ́nu dáadáa torí òun gbàgbọ́ jù mí lọ ó dẹ̀ máa ń gbàdúrà máa ṣe so kódà àwọn ọmọ jẹ́ kó tó àwọn ọmọ mi kó tó wá ti sọ yíkan tó fẹ́ ni abẹ́ halẹ̀ mọ́ wọn má wọlé. òṣèré ṣáàtà ni wọ́n ni. ẹ mò ń ti wọ̀ ó yé dáadáa torí chọ́ọ̀chì ló ti ṣe ṣùgbọ́n iṣẹ́ mi nìkan ó yà wá ṣe méjì. ó gbẹ́ máa wà ní wọ́n wà ní fíìmù náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so wá ṣe méjì ìjọba ṣe mí. nínú iṣẹ́ yín nìkan. bẹ́ẹ̀ àyọ torí pé òṣìṣẹ́ ìjọba òun ráyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọmọ ọmọ olúwo ni sà. èmi ìfẹ́ lèmi o ṣùgbọ́n yóò nílé kó má níyà abẹ́òkúta ni màá mi. abẹ́òkúta ni bàbá wa fẹ́ wọn sí abẹ́òkúta bàbá wa dó síbẹ̀. yẹ̀rọ wọ́n ti fẹ́ wọn ìjẹ̀bú òde náà bí mi sí ìjẹ̀bú bójà náà bí mi sí wọ́n ṣiṣẹ́ ń bàdàn ṣùgbọ́n gbà yẹn lọ́ọ̀yà nìkan sí mi kọ́ tó kú he was a lawyer wọ́n ṣiṣẹ́ so Ìbàdàn la wà iṣẹ́ gbé wọn wá sábẹ́kúta sí legal aid council lábẹ́kúta nígbà tó tún yá wọn wá kó wa wá sábẹ́kúta ẹ mọ̀ tó bá ti ń gbà wọn tó bá ń ṣe federal bá lọ wọn kó gbogbo wa sábẹ́kúta kò yẹ pé wọ́n dìde ìwà torí ìlú ìyàwó wọn wọ́n kó wa sábẹ́kúta pàtó pé wa sábẹ́kúta ten years ni mí gbà ẹ̀ báyìí lábẹ́kúta kò tí tọdún méjì wọn tún fẹ́ gbé wọn lọ sí east bàbá yarí pé òun ò ṣiṣẹ́ ìjọba mọ́ náà fi dá ṣẹ́mbà tiwọn sílẹ̀ láti dẹni tó wà lábẹ́kúta di. ló dé ẹ̀sùn lè di dátà. ló fẹ́ ṣe àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe rí látilẹ̀ èmi ti máa ń bẹ ọlọ́run mo máa ń rí bí ẹni tó bá ní iṣẹ́ bóyá máa ń dààmú àwọn ọmọọṣẹ́ ó dẹ̀ lè má jà ó mújú òkè bóyá máa ń mójútó iṣẹ́ débi pé ẹ mọ̀ dé láago mẹ́jọ lọ láago mẹ́fà ṣe kinní kan ṣe kinní kan and then èmi máa sọ látilẹ̀ kò sí báyìí lè ṣe kò sí ilé iṣẹ́ náà bó o bá jẹ́ ń di iléeṣẹ́ tó bá pa ten million tó bá twenty thousand salary ẹ̀ ayé ẹ̀sán máa fún ẹ sí twenty five thousand èmi ti bẹ̀rẹ̀ lọ́wọ́ pé mi fẹ́ nira látọ̀dọ̀ anybody so láti lẹ̀ mi ò ṣẹ́ lọ́dà èèyàn bẹ́yẹn bẹ́yẹn mò ń dá wà mo ti kọ́ bá yẹn dá aṣọ mo ti ṣáà ń dá wà kódà títọ́jú ẹ̀ dáadáa ní electronic store tí mò ń dá ṣe mo dẹ̀ kàwé at least níwọ̀nba tí ọlọ́run sọ oṣù mo lọ mo ní eh, bsc in accounting so kò yẹ pé bí i mi kàwé ṣùgbọ́n torí kí ni èyí ti wà lọ́kàn mi mo ti máa ń ṣe ń church mo ti ń ṣe ń church. ẹ̀fẹ́ síyàn. bẹ́ẹ̀ ti gẹ́ mi fẹ́ síyàn mo ti dáwà tí mo ti ní store mi mo ní electronics mi tí mo dẹ̀ ti wà ok mo ti máa rì mo ti ṣe so nígbà tí mo kàn pàdé ọ̀gá mi ẹ olúoró gẹ̀mọ àríjàn kàn pàdé àwọn akọ̀jókòó. àríjàn. ẹ ọ̀rẹ́ mi wá sọ pé ọ̀rẹ́ mi wá sọ pé ah, owó tó ló fẹ́ ṣe tẹ́tà wà wà náà mi tà nílé yìí bàtọ́lọ́wọ́ atóbi tọ́lọ́wọ́ aní ọ̀nà mi ni bàtí bọ́bọ́ yìí rè. bá pè bàbá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí máa bọ̀ láti máa di ẹ̀ ní láti dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. àríkàn ló mú yín wọ̀ ọ́. bẹ́ẹ̀ni. wàá kó àrírí yín sófà. a ó pọ̀ àdúpẹ́ lọ́wọ́ lọ torí pé ṣe ní kọ̀tún ọba fẹ́ ìsọ́nà kan máa sọ pé ìyàwó wípé ah, ìyàwó dá o márèjì o dá o àṣà ti wọ̀ fifteen years kò yẹ bá àrírí rí kò yẹ pé já ò sí ṣùgbọ́n nígbà tó bá ti make up mind ẹ pé òfẹ́ kíkà wà oríṣiríṣi láti rí bí kákàṣọ lọ pé ṣọkọ lò fẹ́ lómi tá à ní ṣiṣẹ́ bí oríṣiríṣi mo ti wọ́n ti gbàgbé mi sí pé mo lọ sùn sí sọ́fọ̀ èmi ni nínú yẹn gan so oríṣiríṣi láti rí ṣùgbọ́n bóyá a ti fọkàn balẹ̀ pé iṣẹ́ ìṣe kò fẹ́ ṣe so gbogbo nǹkan tó jẹ́ nǹkan tí ò dá ń bẹ̀ à ń gbójú ni ṣé ọmọ tí ò kàwé tó ẹ tí ò mọ nǹkan tó ẹ tá máa pè lórúkọ tí ò tó ẹ lọ́jọ́ orí a máa wò pé tolóhùn ti jù ẹ lọ́nu iṣẹ́ yẹn òun ti sínú ẹ àyẹ̀mọ́ máa wò ó kalẹ̀ fi kọ́ kọ́kọ́ débi pé a ṣe freedom. ọdún mélòó lẹ́bi lọ́dọ̀ àríjà. àmọ́ lo three years lẹ́yìn àríjà mo lè ṣe freedom mi dán láti jọba jọba lálẹ́ àná ni tàjọ ń sọ̀rọ̀ tàjọ ń ṣe. sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí ní ọmọ ṣẹ́sọ̀gà. ọmọ ah, bẹ́ẹ̀ a máa sọ à ah, ọmọ ṣẹ́sọ̀gà ni ọmọ ṣẹ́sọ̀gà ni àgbà mi a máa gbé wá sọ̀rẹ̀ sọ̀rẹ̀ ṣùgbọ́n ètò jù ọmọ ṣẹ́sọ̀gà ni. lọ́ọ̀yà ń dàbí yín wọ́n tọ́ inú ìwé ẹsẹ̀ àkáǹtì bsc ẹ wá lọ ń ṣe àwọn alágbe. àṣàlágbe. láyé bá kí a ní mọ́mí sọ àbí kí dáàdì sọ kí dáàdì sọ. kò sí ọ̀dọ́ fẹ́ sọ bàbá mi jẹ́ ẹni tó gbé nǹkan tó bá ti fẹ́ ṣe ó máa tẹ̀lé ẹ̀ gbogbo wọn sọ lóòótọ́ owó tó kàwé tó ní bs kódà ìyàwó mi náà jà ó bínú gbogbo àyẹ tó fẹ́ jíjà wọn ní kan tó wù mí ìrẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo lérè mbẹ̀ dégbò náà wẹ̀ á ọ náà ṣe kódà ẹ̀kọ̀ọ̀kan máa ń ti àwọn ọmọ mi bọ̀ lórí àwọn àǹfààní pọ̀ mbẹ́ gan hmm. àǹfààní pọ̀ mbẹ́ gan akọ́jọpọ̀ náà ẹlòmíà wá báyìí báyìí báyìí báyìí àǹfààní tí mo rí pọ̀ tó ẹ pé àwọn tí ò tiẹ̀ mọ̀ rà ah, ẹ ká ṣe lé fún mi ẹ ká ìtọ́ pọ̀ mọ́tò mi tí mo lò bí kíní kan mi ò ní láńsẹ̀sì mi ò ní ìwé wọn ò mú mi rí bọ́ bọ́ ṣagírí mi máa wò wọ́n rè ìgbà tó yá wọn bára wọn sọ ẹ̀jẹ̀ fi bọ̀bọ̀ ilẹ̀ so òun náà nìyẹn so wà á dúpẹ́ lọ́wọ́ lọ́fọ̀ rẹ̀ fún ẹ. ẹ ti ṣe eighteen films so far. ah abẹ́ ju bẹ́ẹ̀ lọ. ẹ dárúkọ díẹ̀ máa ń ah ṣé mo lè ràn sí. yàrá mẹ́ta. wà ok ẹ bá wo òbẹ́wúdé òbẹ́wúdé àkótagìrì àpáta àkòríre eh, eh, ajagunbadé nínú ayé nífẹ̀ẹ́ mi ó pọ̀ lọ adúpẹ́ lọ́wọ́ lọ. ìgbà míì nínú fíìmù eré gáì lè máa ń ṣe. fíìmù tó bá ti jẹ́ yẹn ṣe rí iṣẹ́ wa fẹ́ tó bá fẹ́ tètè lọ òkè tàbí tó bá fẹ́ tẹ́rẹ̀ ẹ̀ lọ́rùn ẹ̀ ká yọ kó fẹ́ tètè lókè tó fẹ́ tẹ́rẹ̀ ẹ̀ lọ́rùn tó fẹ́ wò pé iṣẹ́ yìí mò ń ṣe ó tí èèyàn gbọ́dọ̀ ní owó kó fi produce fúnra ẹ̀ gbọ́dọ̀ bá produce fúnra ẹ̀ fún bí ọdún méjì tí wọ́n abẹ́ ọlọ́pàá lọ́n fi mí sùn ní ilé fi rùngbọ́n lẹ́bàá wọn ti fa ọlọ́pàá máa ọlọ́pàá o ti ní black shoe black trouser black ọlọ́pàá ni ṣùgbọ́n pàtó mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ara mi mi ìfira mi ṣe ọlọ́pàá gbà yẹn lọ́jọ́ wọn pé ah so ọ̀gbẹ́ni ilé ṣe kan báyìí ó lè ṣe kan báyìí lódì ẹni tó wá ń pè tó ń fowó lọ tó ń pè mí tó ń fowó lọ ṣùgbọ́n tí ìbá ti ṣe fúnra mi ó lè jọ ọlọ́pàá yẹn lọ́la sí máa máa ṣe wọ́n rè tàbí ẹ̀kọ́ tàbí ẹni pé tẹ bá fẹ́ wo story tẹ bá fẹ́ wọ àwọn tẹpọn kí ni kí ni àṣírí eléyìí. ẹ ṣe ṣe rí Abẹ́òkúta jẹ́ ìlú tí a kóra wa pọ̀ ṣe rí ìjọba yìí mẹ́ta lè wà mísì tó wá jẹ́ bomi ni a máa ṣakọ a máa pákéjì àwa òun ṣe o tí n bá ní story a máa sọ ẹni ẹ̀ àríkẹ́ ẹ̀ wá wá ẹ má jẹ́ kó wá ẹ jẹ́ kí ìyá kan yọ a máa pọ̀ lórí story yẹn ìsìnkú máa dùn nígbà tó ní. ẹ ẹ kí n jí mọ́ra yín lọ́wọ́. nígbà tá a ti mọ̀ pé gbogbo àjòkó òkè mo fẹ́ ṣe script o a máa pe script conference lọ́jọ́ bí ajọ́ ta bá mú bí àwọ̀ wá ìwọ̀ wá bí èèyàn bí mẹ́wàá máa jókòó a dẹ̀ máa ṣe àtikọ́ title ẹ̀ ṣé iṣẹ́ ta fẹ́ ṣe two weeks time kò sí ṣé jì báwo lè fẹ́ jì nígbà táwọn mẹ́wàá ti mọ̀ mani ló fẹ́ yà ẹ ilé kílẹ̀ ẹ má fi òrìṣà ìfẹ́ ló wà ń bẹ́ẹ̀ nígbà tá a sọ pé ah ilé green yìí o ìwọ ló fẹ́ kọ ilé white yìí o kọ́lọ̀ pọ̀ fíìmù pọ̀ kódà ẹlòmíì àwọn àti òní sórí rárá tó máa wá sáàrin bẹ̀yẹn náà tó máa bá wá sórí tó fi tiẹ̀ tó lè máa dùn tí inú ẹ̀ máa dùn lọ́pàá àrùnpọ̀ ló kọ́ written and produced by ẹni ẹni ó dẹ̀ kọ́ torí àwọn àtàpọ̀ wọ́n pọ̀ béèyàn mẹ́wàá ló kọ́ ló jẹ́ kó dùn. wọ́n tún lẹ ní kíníkan lábẹ́ ọ̀kọ̀tẹ̀kọ̀tẹ̀ bá mẹ́nìkan ẹ máa lò ayé á gbọ́ ọ̀rọ̀ àmọ́ gbà kọ́lé mú bísọ́lá gbà kọ́lé mú ayé ẹ̀bùnmí ajíbóyè. ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba ló fi mo sọ fún mi pé ìfẹ́ wà ẹ mọ̀ àfẹ́ púpọ̀ àpọ̀ púpọ̀ ẹ pé kò pọ̀ òdú wà ọdún fa gbogbo ẹ̀ pọ̀ wọ́n fẹ́ ṣùgbọ́n wa ẹnu ká wa ọ̀gá kan péré lè pé meeting gbogbo adé bẹ̀ lẹ́yìn àárín two hours tó ẹnu ká wa so ó wá easy àfáwọn ọ̀gá yẹn náà láti pé ah ẹ̀pẹ́ ni ẹ̀pẹ́ ni ẹ̀pẹ́ ni ta ló tún ti ń lọ kiri ẹ káàbù káàbù káàbù káàbù ọlọ́ sì ṣe ni. tó gbà tẹ̀ ń ta electronics ẹ̀ ń kọ́jú ọmọ yìí bò gbà yẹn ta electronics ọmọ apẹ iná. wọn pè mí bẹ́ẹ̀ ni torí àárín Yorùbá mu wa. kí lọ́jọ́ wájú kí lọ́jọ́ wájú nídìí iṣẹ́ yìí ọjọ́ wájú. ṣe sẹ́rí iṣẹ́ yìí a máa gbàdúrà ni nítorí àwa fúnra wa náà ti fààyè gba àwọn ọ̀gá wa náà ti fààyè gba bíbí ti dàpọ̀ mọ́ṣàpàdé pé a ní Eh, yastic ta fi ń gbàyàn and yastic fún producers so iṣẹ́ yẹn ti pọ̀ jù débi pé lórí youtube ẹ lè bá ṣe hundred kó jáde lọ́jọ́ kan kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bọ̀ bàtà wàá dé iṣẹ́ kan péré la máa ṣe lábẹ́kúta gbogbo Ògùn state production kan ní ìsìn production fifteen lè wà mẹ́wàá ẹ ká wò pé civilization ẹ ká wò pé òótọ́ ọ̀rọ̀ pé a tún ti pọ̀ sí ẹ̀rọ tí ló ṣùgbọ́n síbẹ̀ ó yẹ ká máa ní àwọn kankan débi pé ìwọ tó bá máa ṣiṣẹ́ yìí o gbọ́dọ̀ ti ní experience dé level kan tàbí dé level kankan tó lè produce kò ṣe pé ẹni tó bá dé lẹ́nìí ó ti kówó dé ọ̀la àti ìyàṣẹ́ fún ṣé ẹ gẹ́gẹ́ kìíní yẹn sìn so ọlọ ṣùgbọ́n lọ́jọ́ iwájú oníkàkùn náà tó bá yẹ̀ ṣe máa dànù èyí náà ti wò pé kì í ẹ jẹ́ fèsì kọ́ báyìí ẹ jẹ́ fèsì kọ́ báyìí torí pé iṣẹ́ yẹn náà ṣe darí dàdí pé ókè mo fẹ́ máa act nìkan ó pọ̀ nínú ẹ̀ directing wà production manager wà coordinating wà story script writer wà o oh, ẹ̀ ti get so èèyàn náà pín pín pín pín so lẹ́yìn ẹ̀ náà èèyàn dẹ́gbọ́dọ̀ wà wá pé ha tábà ti ń dé tó ti di pé o lè rìn dé bẹ́ẹ̀ mọ́ o ti di ti máa wá nǹkan tó mọ̀ pé tí gbogbo ẹ̀ bá fẹ́ dàrú jókòó tì yẹ kó àwọn ọmọ tọ́lọ́ bá fún ẹ kó kọ́ wọn dáadáa. àwa lè rí ọlọ́sìn lọ́la bàbá eléyìí yìí tó ṣẹlẹ̀ sí yìí ẹlòmíì tiẹ̀ ò tó báyìí o gbogbo alamọ ẹ táwa bẹ̀ẹ́dì rí i pé ẹgbẹ́ yìí yà sí ara ò pápá àwọn arúgbó ṣé yẹ kó rí báyìí rẹ tó bá rí báyìí kí lọ́nà àbáyọ ẹ bá àwọn ẹgbẹ́ yín sọ̀rọ̀. ẹ ṣe kò sí ọ̀tá máa ṣe sí yẹn sà torí pé ṣáàdìbò tí everybody ń wò àwọn bàbá wa bàbá wa bàbá wa tẹ̀ ń sọ yìí most of them náà ò sí ní abẹ́ àkóso támpánù. mọ́ bẹ́ẹ̀ ni tí nǹkan bá ṣẹlẹ̀ la máa ń táàgì gbogbo apọ̀ o hmm. mo sọ fún mi pé àwọn ọmọlásẹ̀ mo sàwọn tó wà o hmm. olórí ẹgbẹ́ wa wà o ti ìpínlẹ̀ Ògùn wà o olórí ẹgbẹ́ wa national wà o ṣùgbọ́n nígbà tó o bá lọ mítí ọdún ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún ah, ok nínú fámìlì bí gbogbo wa ṣe wà àlẹ́ ni tí o tà sí rárá rárá jẹ́ pé tó bá béèrè kọ́ lọ́yìn tẹ́lómi bá béèrè kọ́ lọ́yìn ẹ lè ya owó fẹ́ lómi ìmí ìdíwà tẹ bá ní ẹ̀ ní fún torí kò pọ́n yín lé kò ṣe oríṣiríṣi ni o mi sọ pé ó bẹ́ẹ̀ náà ju o ṣùgbọ́n oníkálukú ní ìhà kọ́kọ́ síra wọn síra wọn so náà nìyẹn ṣùgbọ́n eh, àwọn tá a ń ta sà àwa ò rí pé bóyá fàlẹ́yìn olóró bẹ́ẹ̀ nìkan ṣe mọ̀ gbogbo yín náà òní tíátà ọmọ gábélò ọmọ láti ní gbogbo yín ni. sẹ́rí gbogbo kí ni ẹ̀ sà àwọn tó jẹ́ àwọn ọ̀gá wa yẹn náà wọ́n ń ṣe ìtagbára wọn ká o wọ́n ṣe ìtagbára wọn ká o. fẹ́ẹ́ tí o tiẹ̀ wá sí ẹgbẹ́ mọ́. ẹ ti gẹ̀ wọ́n ṣe ìtagbára wọn ká fún bàbá yẹn o wọ́n ṣe ìtagbára wọn ká o fún gbogbo everybody wọ́n ṣe ìtagbára wọn ká torí pé kò sí ní lẹ́bù ẹ tó bá dàgbàdàgbà tó fi lo twenty thirty years industry káwọn tó tó jẹ àpáńdá ẹ wọn àwọn èèyàn nìkan máa kọ́ fún yín pé mo fún wọn kọ́ báyìí wọ́n ṣe o wọ́n ṣe o ṣùgbọ́n ó máa dé lẹ́ẹ̀kan tó bá ti pọ̀jọ́ kà lọ́dẹ́ pé bóyá ó ti ń di five million ten million kan ní lẹ́sẹ̀ máa ń gbọ́ o ṣẹ́tìgẹ́t ẹlòmíì máa lọ ẹlòmíì máa níye tó ń fún ẹnìkan lóṣooṣù ẹlòmíì ní bóyá ń ṣe lóṣooṣù ṣẹ́tìgẹ́t oríṣiríṣi pọ̀ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kàdélé ká torí ibi pati yẹn sá àwọn ní skit lé Eh, ọpẹ́ náà torí pé nígbà tí àwọn muslim náà dé tó bẹ̀rẹ̀ ṣe art tó ń ṣe gbogbo bẹ́ẹ̀ni èmi máa ń rẹ́rìn dance drama tí àwa á yàn ṣáà nípínlẹ̀ so àwọn ṣẹ́ni kan tí ọba sáwá tí ò kọ́ tó bá sún ó máa filẹ̀ bàbá ò lè filẹ̀ hmm. àṣẹ́bọ̀ lẹ́gbẹ́ kí ní kọ́ ròyìn sí kọ́ ọmọ kọ́ rò pé owó gidi kan wà ń bẹ wà ń bẹ tó bá máa yà bí oṣù mélòó kan ó máa sá lọ ni pé rí nìyẹn so àwa là ní kúrò nbẹ tó ti yá wa sínú tẹ̀yìn tó bá wà báyà mọ̀ báyìí tó bá báyà mọ̀ báyìí là máa gbà tó bá wọn wọn tó fẹ́ yìí sí ṣùgbọ́n torí social media fáìn ó lọ ń dùn lúmídẹ́ ẹ̀dùn kò sí kọ́ tìrí tó ń pọ́n wa lé o kó làwọn tún pè nínú àwọn bàbá bàbá tẹ̀ ń sọ ìtọ́lẹ̀ fún wọn lóhùn. ìṣàkílẹ̀ yóò tààpọ̀ ọdún nìyẹn eh, èmi ò ṣe script eh, tó bá pè mí mi ò ṣe script producer tó bá pè mí máa lọ wọ́n ti pè mí àwọn ní skit máa ṣe wéwé. so finally sir ẹgẹ bí ọmọ lọ́ọ̀yà green up nígbà lóye rí. Ah, ah, wọ́n kọ́ ọ dáadáa ẹ mọ̀ tí lọ́ọ̀yà àti tíṣà bá kọyàn bá láyé ẹ̀fẹ́ rí mọ ìwà kò sóyẹ tí mi mọ̀ ṣe kò sí pàtó mi mọ̀ ṣe torí bàmà àti bàbá tó kọ́ mi ẹ́ sẹ́fún àti sùn ìgbólófẹ́ ò lọ́rẹ̀ẹ́ ta ni ẹ́ so orí ọ̀fẹ́ yẹn náà ló jẹ́ pé bàtà dá wà orí ọ̀fẹ́ yẹn náà ló jẹ́ pé bàtà dá wà náà àkọ́ra wa àkọ́ra torí pé bàtà kúrò ní abẹ́ wọn gan táwọn orí ọ̀fẹ́ ò sí fún wọn láti ràn wá lọ àwọn àgọ́ òrò kẹ́ à ẹ̀kọ́ dá padà gbogbo tí wọ́n ní mo lọ sún ẹ̀ fúnra mi padà lọ fúnra mi mo padà lọ kọ́ra mi pé ó ṣe kókó kíyàn náà nígbà tí ìyá tó bíyàn àti bàbá tó bíyàn káwé kíyàn náà kà á tá padà bá ká.